عليكم ورحمة الله وبركاته So, ẹ e kọ tíra yìí. Ẹ e! e kọ tó ń pè tíra yìí, wọ́n ń pè ní kọ́tòrò nẹ́dà, kọ́tòrò bí kọjọ máa kán látọ̀rẹ̀ ànẹ́dà ànẹ́dà ní ọrẹ ọrẹ òun ló ń pè ní ànẹ́dà èkíkan ọrẹ wọ̀ bá lásọ́dà bá lásọ́dà òǹgbẹ ni wọ́n ń pè ní àsọ́dà òǹgbẹ ọ̀háhà ìyẹn tún lágbára ju àlàásọ̀ṣù lọ sọ́dà ọlágbára ju àlàátọ̀ṣì lọ so rírí rẹ gbẹdẹ ọ̀ǹgbẹ tí ń gbẹ ní tara bomi títọ́ rẹ gbẹdẹ ọ̀bá là sọ́dà ẹ̀kọ́ tíra yẹn nìyẹn so tọ́jẹ́ ti àfáà wa àgbà Abdullah abdullahi Yusuf بن هشام الأنصاري رحمه الله عفاي الحنبلي مذهبا مذهبي حنابلة العفاي واحد lórí ẹ̀ ó wà ní àwọn àfáàgbà nínú nínáwó ó tayọ àwọn akẹgbẹ́ rẹ̀ nípasẹ̀ àfáàgbà jùmọ̀ gan àfáà máa ń tọ síra gan ó sì máa ń gbé ọ̀rọ̀ kalẹ̀ gidigidi ó ní àgbékalẹ̀ ọ̀rọ̀ ẹni rẹ ni wọ́n alásàjẹ́ ni ọdún ní máa fà kan tó ń pè ní shehab abdullatif ọkà kéwú lọ́dọ̀ ibnu siraj ibnu siraj ó tún gbọ́ kéwú lọ́dọ̀ ali abihiyan al-andalusi kéwú lọ́gbọ́ lọ́dọ̀ ẹniyàn òun ni díwánu zuhair onabi sulma ṣùgbọ́n kọ̀ pẹ́ lọ́dọ̀ àfáàyàn kò sí kátírà mí jù wọn ọba yẹn náà lókè lọ́dọ̀ àfáàní ó tún láwọn durus àwọn ìdánilẹ́kọ̀ọ́ tajudin, àtẹ̀bùrìzì ó tún kakíró lọ́dọ̀ tajudin, bó ti yẹ káàfà àti yìí ní ọ̀pọ̀ nìyàn alifakihani tí ìràwọ̀ olókè lọ́dọ̀ òun ni sharhul ishara pépà tó kẹ́yìn nìkan ni ọ̀ka bákan náà ó tún kíró lọ́dọ̀ ẹ̀ tó ń pè ní ibùn jama'a ìṣàtọ̀bíyà mọ́sàbí ṣáfíì ha òun ni ọgbọ́n fi kí òye lórí ẹ̀ ọwá padà dé hanbali àfáàhá mọ̀tásọrú alkharaqi tó jẹ́ ṣáríhù ẹ̀ tí wọ́n ṣe ṣáríhù rẹ̀ tí wọ́n máa tíra tẹ́ máa ń gọ́ tó wọ́n sọ pé agbóńkíní lẹ́pìn kùdánà mọ̀tásọrú alkharaqi àfáà kàtíra yẹn nígbà tó kún ọdún márùn-ún táà fọ́ láyé àwọn èèyàn tó pọ̀ wọ́n kí ó lọ́dọ̀ àfá àwọn dẹ̀ sàǹfààní lọ́dọ̀ rẹ̀ àfá àtàwí wọ́n ní tẹríba gan ìwà wọn da ọkàn wọn tí ó rọ̀ nípa tọlọ́hun ẹ̀rì pa ròyìn wọn wípé àfá yìí ní àìmọ̀tì nahwi al-arabi nínú àwọn àfá àgbà nípa nahwi al-arabi Arabic grammar kí ni mo ti pè Arabic grammar òun ló ń pè ní anáhùwò aláàrọ̀bí kíra yìí gẹ́gẹ́ bí ìròyìn tí ẹni tó ti tàkíkù rẹ̀ sọ ọlọ́jẹ́ tíra kan tó kílíà jù nínú àwọn tíra anáhùwò tí wọ́n ṣe fi sọ́rọ̀ ẹ̀ wọ́n ṣe sọ́mùrì rẹ̀ tó dẹ̀ wúlò gan ó wúlò gidi ìgbà táà fi kọ tíra yìí wọ́n láwọn fc dáyé làwọn ṣe fún ṣùgbọ́n tẹ bá wò ẹ́ rí i pé àfáà tíra yìí ta yọ ọbẹ̀ o tí wọ́n ti ń bẹ́ ń bẹ̀ <laughs> ọkàn pa ọkàn pa gan so òun náà làá fẹ́ yẹ̀wò yìí قال المؤلف رحمه الله بسم الله الرحمن الرحيم الكلمة قول الكلمة ọkùnrin yóò ti gbà kí ní ajá nẹ́sìtì tó wò rẹ̀ ọwọ́ kí ní ti mẹ́ lọ́wọ́ rẹ̀ ẹ̀ẹ́ ok alkelimọ̀tú kọ́ọ̀lù mọ̀fọ́rọ̀dùn kọ́ọ̀lù ńná mọ̀fọ́rọ̀dùn kọ́ọ̀lù ńná mọ̀fọ́rọ̀dùn kẹlìmọ̀ òun ni gbólóhùn ẹ̀yọ̀ kan ló bí á pé wọn a máa wí kẹlìmọ̀ tí ó túnmọ̀ alikalam tí ó tuntun mọ́ kọ́ọ̀lù ọ̀nà kọ́ọ̀lù mufradu ni wọ́n ń pè ní kalima ọ̀rọ̀ ẹyọ kan báyìí ọwọ́ ni alikalima tanqasimu ila wáhíyá àfá àbákì wáhíyá ismun wa fi'lun wa ìwọ̀n tó wá ń jẹ́ kẹ́lìmọ̀ yẹn wọ́n fi ẹ̀pá sọ pé alikẹ́lìmọ̀tú tàǹkọ́símú ìlàkíní ọ ìlàsàlásà tí àkọsà ọkùn sí mẹ́ta ó pín sí ismọ̀nà wọ̀fẹ́ ìlọ́nà ẹwọ́ àwọn ọmọ yìí ti dábídó mẹ́ta tó bá di 15 kì máa lọ wọ̀fẹ́ ìlọ́nà àti fẹ́ ìlọ́nà wàhálùfẹ́ àtàràfẹ́ ismọ̀n òun lórúkọ fẹ́ìlón òun lọ́rọ̀ ṣe harfon òun ni lẹ́ta fa'ammali ismu fayọ́ ọ̀rọ̀ fún fayọ́ ọ̀rọ̀ fún bí al karojulin ọ̀bí tẹ̀lúwí karojulin ọbẹ̀rẹ̀ hadithi anihu kàtàí dọ̀rọ̀pù tó ó ní fa'ammali ismu ẹ̀rọ fayọ́ ọ̀rọ̀ fún bí obìnrin yìí pé bada al-mu'allif yashra'u kalamahu an alamatil ism wọ́n fẹ́ sọ nípa kí làwọn àmì orúkọ wọn ni al-mu'allif fẹ́ máa sọ báyìí àmì tẹ́ẹ̀fì lórúkọ mọ̀ lẹ́yìn tó ṣe wípé àfá àti kápẹ́jì kó láti sọ oríṣiríṣi àwọn orúkọ táa ní a ní ismu insani ẹ́ yíò bí zaid a ní ismu hayawan bí kíni bí asad kíni wọn a ní ismu nabat bí kíni bí burtikola a ní ismu makan bí kíni bí madrasatu a ismu zaman bí kíni bí ramadan lápẹẹrẹ ismu wọlé tún ẹ̀tún ní ismu ma'ina ismu ma'ina orúkọ tó ní ìtumọ̀ bí kíni bí alìhubbu ìfẹ́ tẹ́nà tó ìtumọ̀ lẹ máa fi mọ̀ abẹ́ lè gbá ìfẹ́ mú tó di ẹbẹ́ ẹ̀ nísù atún ni wọ́n tó ń pè ní ismu jins ikọ̀ rẹ̀ bí kíni ẹ́ ẹ́ ẹ́ tó bá ní jínsù ìrìn nǹkan yẹn kọ̀bá àájò oríṣiríṣi ní mẹ́mẹ́ àyàwáǹkẹ̀ àwọn orúkọ kan mẹ́rin tó bá ti dákọ̀ rẹ̀ báyìí gbogbo ọ̀rọ̀ yẹn ló ti kó sí bí ẹyẹ gbogbo ẹyẹ ló kó sínú kàtọ́ ayọ̀ adìẹ mbẹ́mbẹ́ pẹ́pẹ́yẹ mbẹ́mbẹ́ ó ti rẹ̀ tòlótòló mbẹ́mbẹ́ àwọn ẹyẹ tí kó káàkiri ní mbẹ́mbẹ́ àáfò فقط bada الكلام عن علامات الاسم. كلام orúkọ وذكر هنا falasa علامات. ọba ìpẹ́ iná ẹ̀sìn padà gbójú ni gbogbo ní mo ti ń sọ̀rọ̀ ìfẹ́ nìyàn gbọ́dọ̀ dúó ọmọ akọ tó bá yá ọkàn padà sọ di tíra tó ṣèfù wá sí ṣáríwò kọ́tòrò mẹ́dà gbogbo ọkọ̀ tíra àwọn àfáwà tẹ̀lé wọ́n ti dáhùn sùn báyìí ni àwọn ọmọ kí ó kọ́ ọ̀sẹ̀ ṣe mẹ́sùkò rẹ̀ ni ṣe fẹ́ máa jókòó ẹ máa wò mí bíi pé mò ń fi náà láà láà ṣèbí sẹ́bà ń ṣe náà mo ní kẹ́yìn náà máa ṣe ń bi hadith yẹn irú sẹ́yìn náà rẹ̀ rí tẹ̀mí ń ṣe ọmọ pa àrò tẹ́lẹ̀ gbogbo adé láṣẹ ń da johnson ẹ wá máa kó àwọn kìíní ẹ wá ọkàn ti sí pages lọ rẹpẹtẹ ọkàn kan sí pé dáhùn ṣe fún wa ni ọwọ́ ara báyìí ọ̀sán di tẹ́lá tẹ́lá david ó ní fa amọ̀lísmù ó lè rí smù fọyọ́ ọ̀rọ̀ fòbí al àmì àkọ́kọ́ tá fi mọ́ pẹ̀lú al kàrọ́jòlì bí àrọ́jòlì gbogbo àwọn ikọ̀ tí mo dá yẹn ti rí al nǹkan fáìlàm annahu annahu ismi tó ti yé ismu yẹn ọba àjẹ́ ismu insan ọba àjẹ́ ismu hayawan ọba àjẹ́ ismu nabat ismu wọ̀bí tẹ̀nwìn yàní alámọ̀tò sáàníyà nínú alámọ̀tò lẹ́sìmí àtẹ̀nwìn fún ọ̀gbọ́n wáyé sẹ́mi ni wọ́n ni ó mú wẹ́rẹ̀ ọwàkọ̀ alámọ̀tò lẹ́sìmí ọwàkọ̀ wáhid al arrojul fani àtẹ̀nwìn رجل رجل على العلامة الثالثة وبالحديث عنه وبالحديث عنه hasọ̀rọ̀ nípa nǹkan hasọ̀rọ̀ nípa nǹkan kí ni túnmọ́ kásọ̀rọ̀ nípa nǹkan ó ní bí àpẹẹrẹ dọ̀rọ̀bù dọ̀rọ̀bù ta ló lù sọmọ̀ pé mi mo lù mo ń sọ̀rọ̀ nípa ara mi ó fi hàn wípé túùlì túùlì orúkọ ni òun ni wọ́n ń pè ní ismo mọ́dìmá kí ni mo ti pè ismo mọ́dìmá rúó ọwọ́ adúgbẹ́ sí nǹkan mí kún ó ní wàhúwá wàhúwá dọ̀rùbáàni ó ní sẹ́rú orúkọ yẹn méjì ló pín sí mọ́ọ̀rọ̀bọ̀nà alẹ́ ìta máa ń sẹ ìrọ́bù rẹ̀ mọ́ fẹ́ sàlàyé fún yín ọya sàlàyé ọya sọ tó fẹ́ pè ní mọ́ọ̀rọ̀bù Wàhúwà kàgọ́ ìyàrò. Wàhúwà mọ́ ẹ̀kàgọ́ ìyàrò àkíhùhù kì sábà bẹ̀rẹ̀ àwà àmìlẹ̀ dàkílà tí kàzáìdín. Ó ní sẹ́rí mú tó ń pè ní mọ́ọ̀rọ̀bù. أيها آه، الإخوة الطلبة هو ما يتغير آخره بسبب العوامل الداخلة عليه يعني يتغير آخره بالعامل مثل ومن العوامل العوامل الداخلة على المعرب ó tún ṣe tíra جاء الأستاذ جاء الأستاذ ولما قد تقدم على الأستاذ جاء رفع الأستاذ هذا هو العامل العامل الذي عمل في الأستاذ كوما شفتها ثم قلت إن الأستاذ قد جاء إن الأستاذ قد جاء تقدم على الأستاذ إن وإن عامل عمل في الأستاذ ونصب الأستاذ تفهمونني جيدا نعم. kí ń rọ̀ gan ẹgẹ́ ń ṣe fi tó lè rà dé bí kéke ó lè bẹ́ẹ̀ ni ọ̀yà àrọ́kùn sàálì nàmbà tẹ́rẹ̀ tó ń fọ́ọ̀mù nóòtì yẹn bẹ́ẹ̀ tó bá wọ̀ ọ̀kọ̀ dẹ̀ máa fọ́ọ̀mù ẹ̀ ah mọ́ bì níbò <laughs> òun ni mọ̀rọ̀tù bílì ustazi mọ̀rọ̀tù alìmísàlù sàálì mọ̀rọ̀tù bílì ustazi mọ̀kọjá lọ́dọ̀ ustazi العامل الذي عمل في الأستاذ الباب ولذلك جر الأستاذ وقلت مررت بالأستاذ سيكون ده فاوتي قلت له سويت بوسي ما تاني ايا تبتو مرتين يا كافو ميسي معرب معرب wàhúwá wàhúwà mọ́ ẹ̀tàgọ́ ìyàrò àkírùhú òun ni ó ti dẹ̀yìn ẹ̀ change bìsábàbìlẹ̀ àwa mílì pẹ̀lú òkùnfà àwọn òṣìṣẹ́ àdàkílàtì àlẹ́ yìí tọ́wọlé ti kàzéédín torí zéédù ní gbogbo ẹ̀ ló lè ṣẹlẹ̀ kọ́mọ̀ ọmọbùnìyò. ìpín kejì tó rúkọ pín sí èyí tá a mọ́ pa. wàhúwà bẹ xẹlá. òun ni ọ́pọ́sìtì mọ́ rọ̀. kàhá ọ̀la. kí ni sùnmọ́ ọ́pọ́sìtì mọ́ rọ̀ tó bá ṣe pẹ́yìn lèmi ọ̀yẹ́ ká ilé wí lábá fún mi kí ni sùnmọ́ rẹ̀. wà mọ́ láyé tàgá yẹ́rù léwu. bó ṣe wà ilé ni. wà mọ́ láyé tàgá yẹ́rù àkírò. ẹ́ بالعوامل الداخلة عليه torí pé àfọ́ òfẹ́ wíṣì táìmù kó lẹ̀ tó tẹ̀ tún lè yẹn kọ sí mọ́ ẹwà tún pẹ́kẹ́ tó sọ mọ́ lálásẹ̀lẹ̀ kìbọ̀ wọ́n ní ka áhùláàhì ẹwọ áhùláàhì fi ìlú zoomi kí ni ọ alìkẹsìrì ọba ni áhùláàhì òun pè ní kíni ọ ẹ mubtada náà ni ọwọ́ àtúpọ̀ òun ní alẹ́kẹ́sí fí máa lè rọ́f fí máa lè rọ́fin lọ́wọ́ ismul ishara wọ́n kàdálíkà hajjami ìyàwó rẹ̀ ní jẹ́bẹ̀ obìnrin ìkẹ́lọ́ ń pè ní hajjami yóò hajjami tọ́bá fẹ́ lọ́kẹ̀ sọ pé kọ́ọ́lá hajjami àbí rọ̀ àìsù àdáàmì ọlọ́pẹ́ rọ̀ àìsù tọ́wọ́ àti rọ̀ àìsù ọwọ́ àlọ́pẹ́ àdáàmì wọ́n ni mọ̀fún ló ń bí mọ̀bùnú alẹ́kẹ́sì fi mọ̀ alì nẹ́sì ọ̀rọ̀ bí rẹ̀ báṣẹ́ náà wà ámùsì ámùsì àná yesterday ìlọ́gọ́tí hijazi yìí inú èdè àwọn ará hijaz am àná ẹ̀tìrì sáfàrùtù amùsù amùsù níbẹ̀ yẹn nẹ́sùn àlọ́ ẹ̀kọ́ gbá kọjẹ́ kínú kọjẹ́ zọ́ọ̀fù àbẹ́ẹ̀kọ́ kọjẹ́ zọ́ọ̀fù ṣùgbọ́n mọ̀bí àrẹ̀kẹ́sì fi máa lè nẹ́sùbí àlùmọ̀fọ́ọ́lì fíìhì mọ̀fọ́ọ́lì fíìhì ẹ̀ òun náà wọ́n pè ń wa akhwatihi bi luzumil fathi àti 11, thirteen fourteen fifteen tó fi dórí nineteen ahada ashara salasata ashara arbata ashara kamsata ashara. tó bá ti fẹ́ wí báyìí ó sọ ife lápẹẹrẹ kò ní já ahada ashara tó nìbá O ti fẹ́ bó ṣe já ahada ashara tọ́ọ̀lìbá àwọn eleven students ló wá àhàdà aṣára yẹn bó ló ṣe ṣe rọ́bù rẹ̀ ó pè ní fáyìn lọ́sọ pé mọ̀bílì jù àìlá fásitì jù àìní ó sì gbọ́ mo ti ń aláfàṣì ẹ̀lùjù àìní tí mà hálì kí ni rọ́fà tọ́ọ̀lì báyẹ̀ máa jẹ́ kí ni tàbí ìzàlẹ̀ kan tẹ́ ẹ̀dúgbọ́ ọ̀rọ̀ bù tí mo sì mọ̀ bìnrin alákínà aláfàtàílé jùzáìní amọ́pa lórí akún méjèèjì ní fatia wọ̀ká kọ́bùlù bẹ́ẹ̀ náà ni kọ́bùlù before after àkọwàtíhì mà àtàwọn àǹtí tí wọ́n náà ìlú lómi dọ́mù gbogbo ọmọ bìnrin tí wọ́n bá tán bá ti ha mùdọ́fù ilé rẹ̀ kú òní wà lórí àmà mẹ́rin nẹ́sàtùhù mi nǹkan búlù ó ti rí ó ti gbọ́ mo ti sọ nẹ́sàtùhù mi nǹkan búlù mo ti kìlọ̀ fún tẹ́lẹ̀ náà nítorí pé mi ìdákọ ṣùgbọ́n tó wáyé tó mo wí mùdọ́fù ilé yẹn ní hadisa mo rí tí wọ́n máa ń jókòó tọmọbìnrin yẹn mo ń sọ fún pé tí àwọn ọmọbìnrin pọ̀ mú sọ fún pé tí àwọn ọmọbìnrin pọ̀ nefàtòrò mi kọ́bùlì hadita ìró yẹ mi kọ́bùlì lówí mẹ́rin tó díé nítorí pọ̀ padà dákọ̀ mọ̀dọ́fì ilé ṣùgbọ́n tó bá ti dákọ̀ mọ̀dọ́fì ilé ọ̀sọ̀ pé mi kọ́bùlù mọ̀bùnú alájọ́m tó díé ń sìn wọ̀núwìyà màánà táà sì gbèrò mọ̀dọ́fì àkànwí ni ọ̀kà náà àti kam mọ̀bìnrin alásùnkún gbogbo wàhúwá asùlùbìnà ó ní sẹ́rí sùnkún yìí gangan òun ni asùlùbìnà tó kẹ lọ ha mọ́tínú yìí bí iná ìlàdọ̀ mọ́ níbi tí lọ ọdíra subhanakallahumma bihamdik shadallah ilaha illa anta astaghfiruka wa atubu ilayk